اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله بادروا بالاعمال الصالحه بادروا بالاعمال قبل المرض بادروا بالاعمال قبل الموت بادروا بالاعمال قبل الهرب فقد صح عن رسولكم صلى الله عليه وسلم يقول بادروا بالاعمال جدا وذكر فيه افعالا مذكوره عباد الله تنافلوا وتقاربوا وسددوا واعلموا أن رب أن ربكم سبحانه وتعالى كتب هذه الأشياء عليكم لماذا؟ لأنه سبحانه وتعالى رحيم بكم في الخطبة الماضية افتتحنا باب صلاة التطوع وذكرنا لكم بأن العلماء رحمهم الله تعالى جعلوها قسمين قسم مطلق وقسم مقيد وبينا لكم لأن أقوى وآكد من أنواع المقيد ما صح أن نبيكم صلى الله عليه وسلم كان يحفظ عليها كما ثبت ذلك من حديث عبد الله بن عمر رضي الله عنهم وارضاهما وكذا من حديث أم المؤمنين أم حبيبة رضي الله عنها وأرضاها واعلموا عباد الله أن من بلد نبيكم صلى الله عليه وسلم أنه كان يحفظ على ركعتي الفجر أكثر مما يحفظ على غيره لماذا؟ لأن النبي صلى الله عليه وسلم علمنا أن هاتين الركعتين أحب إلى الله وخير من الدنيا وما فيها صح ذلك من حديث أم المعصوم المؤمنين عن رضي الله عنه وارضاه قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها عباد الله صنع أن نبينا صلى الله عليه وسلم كما ثبت ذلك من حديث أبي مريم رضي الله عنه وارضاه أننا خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فاقضينا ليلا فلما كان في وجه الصبح نزل النبي صلى الله عليه وسلم فنام ونام الناس فلم نستيقظ إلا بالشمس قد طلعت علينا فأمر النبي صلى الله عليه وسلم معظم أن يعظم بالصبح ثم صلى ركعتين خفيفتين ثم عمره فأقام ثم حد ثم صلى بالناس فحدثنا بما هو كائن حتى يوم القيامة هذا الحديث من دل على شيء إلا أن يدل إلا أن على النبي صلى الله عليه وسلم كان يحفظ على ركعة الفجر في الحضر وفي السفر نسأل الله لا إله إلا هو أن يفقهنا جميعا في الدين أقول لكم أن كنت مسلمين atọrọ ọ̀pọ̀lọpọ̀ kí àgbẹfọ àlẹbùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí Ọlọ́run bá lọkọta máa ń jẹ olùkọ́ kiri dáadáa fún wa ọlọmọdé sàlẹkọ kí àgbẹfọ àlẹbùwà àti àwọn sàhábà rẹ̀ àti bẹ́ẹ̀ tí máa sallallahu alaihi wa sallam jẹ fún ìdíjà òkú yára tí ara náà níta nínú àwọn ìtòjọ yìí pé wọn máa fẹ́ pọ̀ nípa bí àlẹbì ní ìlú bẹ́ẹ̀ sọlọ́wọ́ àtúbọ̀ ẹ̀rọ sàlámù àlejò wọn sì máa fi ìṣesí àgbègbè ayọ̀ náà jọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ alìwà náà tó ìwọ̀n kọ̀ọ̀kan lọ́sọ̀rọ̀ lọ́jọ́ kìyàmẹ́

níbi tòótọ́ tí èsì ọ̀rẹ́ afẹnugbe àbí ọ̀rẹ́ àfìmúrajẹ tí ó di ọ̀rẹ́ ọlọ́run bá tó sánú ọ̀tá alá sábà bí nsọ ọlọ́run bá tó sọ fún un pé kò sí ìsúnmọ́ wọn ọlọ́run tó ju wípé kẹ mójútó àwọn ọ̀ràn rẹ̀ lọ bákan náà ẹ gbogbo pátá níjẹ̀jọ́ asíbáàbù ọ̀rọ̀ nípa àwọn náfìlà tí a lọ fi túmọ̀ lọ́sùn àrùn ọ̀tà àlá a ní àwọn onímọ̀ ọmọ kó máa yẹnu sí wọn wọ́n jẹ́ ká mọ̀ wípé náfìlà ìta mẹ́sìkì níbi ìrún kú méjì àwọn ẹ̀ka ń bẹ wọ́n tún àwọn ẹ̀ka ń bẹ wọ́n fi àwọn ẹ̀ka dè fún wa àwọn táwọn bí èyí ẹ máa ṣe òun náà ní náfìlà ṣáájú ìrọ̀rùn ẹ̀yàn kan àbí náfìlà ẹ̀yìn rẹ̀ aṣọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lórí eléyìí kópa nínú ọ̀fẹ́ tó náyà díẹ̀ lórí àwọn ọ̀rọ̀ wá sí ìdájọ́ amẹ́ríkà máa kí àkọ́kọ́ àwọn àkọ́rẹ́ àlejò sọ́nà láàrọ̀ sọ́nà ó ti wọ́n lọ́dún òkòrò ká tètè máa torí pé ọjọ́ kan lè wù gẹ̀jẹ̀ máa fọ́jọ́ ẹnìkan nù wa yóò mú kàáta njó bí àbùkátà wọn jọ ọlọ́run bẹ́ẹ̀ kì máa o yóò tọrọ rẹ ó fi já sí ẹ̀rìn ọ̀dọ̀ ọlọ́run ó lè jẹ́ láká méjì sì tẹ̀pẹ́ láká méjì nígbà tí ń bẹ láyé àdìkí ṣùgbọ́tẹ́ mẹ́lẹ́ ilẹ̀ rí wa náà مر النبي صلى الله عليه وسلم بقبر أربع قدامى منهم الجنة ọba gba ẹgbẹ́ sàárè kẹkọjá ọba gba ẹgbẹ́ sàárè rẹ ó sọ náà wọn bí lọ́wọ́ yìí pé liman hada al-qabr sàárè ìdúkọlá lẹgbẹrẹ ilé ìsìn sàárè ní sàárè kọọlù fúnẹ wọn ní lágbájá náà ní oní ọmọ ìyá náà sílẹ̀ ó ń sọ ọlọmọbẹ ní làwọn kí àtẹyìn. أحب إليه من بقية دنياكم أبني آه ìtọ́lọ̀ wọn bá ń dàgbà rẹ̀ náà nínú ẹ̀sẹ̀ òun ni wípé kámi ẹni tó ń bẹ nínú sàárẹ̀ kámi lórí lákàtà èyí ní ẹsẹ̀ ni yóò inú ni wọ́n kí ẹ gbogbo ogun tọ́jọ́kùtà yé ìtẹ́ lóore nígbà tó gbogbo lọ. àwọn àfáà ní iná irú nípa àdókòlá káàkó nípa káàkó nípa ìmọ̀ra ní gbogbo sọ̀ra. eléyìí já ma pàtàkì tí mùsùlùmí gbà mí tí ó mú kà sáàtù náà sílẹ̀ alákàlù sí gbèlè tọ́lá bí gbà tí mi láyé ọlọ́nfààní kó ṣe ìgbà fóònù ọ̀jẹ́ àsìkò tó lè fi ẹlẹ́kọ̀ọ́ méjì òdìbìtà fóònù òdìbìtà nǹkan táyé ilé ọ̀pọ̀ tó jẹ́ wípé mùsùlùmí tó mọ̀ wọ́n bá kádà orí orí mọ́ kò ní gba ẹ̀tọ́ lọ́wọ́ lórí àwọn tá a fẹ́ fún ọ awa afọ wà ní sọlọ a sọ pé ní àwọn náfìlà a pè ní àrùrọ̀wá sí àwọn náfìlà àti pẹ̀lú ìrọ̀rùn ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ akọ iyọ̀nká àti tìlápù wà bẹ́ẹ̀ níjọ ṣùgbọ́n wọ́n ní àwọn kàmá mo jẹ́ ìlẹ́yìn pé àkọ́kọ́ ìrọ̀ sóbì ìta máa ń kí àmì sọlọ bá àrùn sọlọ ti ó wá gbogbo ọ̀wá sí ìbùsọ̀ àsọkalẹ̀ ìdí mẹ́tíkájú lórí ni èdè òkè lẹ́yìn lórí o èdè òkè lẹ́yìn lọ́gbìn mi ni o kò sí ìtọ́jú tó náà mójú tó pọ̀ tí ju okun ẹ̀ lẹ̀ tó tó láti àmì ìdí mẹ́tíkí yálà ń bẹ nílé ẹ̀sìn yóò kì yálà tó máa ọ̀n bẹ nílé ni ọ̀dà ìdíkà sí ma. oríire ètí Allah subhanahu wa ta'ala tó so mẹ́kẹ́ yìí ò kí lè fajr látà lèbi mẹ́síkà tó kírun súbì èso lè kéke ó sọ náà lè rákàtà lè fajr yìí khayrun minad dunya wa ma fiha látà méjì tẹ̀ kí kẹ́ẹ̀ tó kírun ó sọ náà ó lóore ju ayé lọ àti ti afọwọ́ Abu Maryam sahabiyun jalil ọ̀dọ̀ làwọn ọ̀dọ́ olùkúnlẹ̀ fi sọ́kọ̀ fi sọ́kọ̀ ní màmí sọ́lá àwọn tí lẹ́nu kan sọ́ra ìjọba kan kúrò tàbí làwọn wa fọ́n ní aláìra ìyàdó yìí ọwọ́ àgbà òun lọ́wọ́ wa àrùn lóhùn gan nígbà tó kú díẹ̀ ilé ìpẹ́ mọ́ ọdún rẹ̀ oníkálukú fanadala wa sọsọlọla an taara sọ ka yọrọ gan mọrẹ fa nẹẹma an bala o de fun ẹdiya kun bẹ yen wa nẹẹma nẹẹma n ka kura bala o àwa ìmọ̀tà sẹ́mẹ́ni tó jẹ́ pé àtàlẹ́ ló ti pọ̀rọ̀ rírìn ilẹ̀ àjò tóòrù ti wù sílẹ̀ ní ẹ̀mọ́ta tó ní na ní ẹ̀mọ́jú ọ̀tẹ̀rẹ̀ sí àti ànábì ni ó àdúgbò hábà ni òun ra wọn ó ní àmì àwà àdí ilá náà ní ìtara sí ara ẹni ó sùn fẹ́ẹ́ pé ìlẹ́jà náà ti

àdúgbò tó wá dìde ọwọ́ akílágá dìde yẹn nígbà òkúta fa abọ́rọ̀ owó fa àkọ́ ọwọ́ apẹ̀mí láti ẹgbẹ́ ya ẹgbẹ́ kọ́mà ọ. àdínà ọ̀rẹ́ tẹ̀ wá ya fáwọn èèyàn ìrọ̀ tó bá wọ́n bá wọn sọ àwọn kẹ́lẹ́ àwọn kẹ́lẹ́ àwọn tó àti àdìsí dámọ̀ yìí pé àrùn tó sọ̀rọ̀ lọ́wọ́ ọgbà ìdí kan ó mú lọ lára tó ń ti bẹ́ẹ̀ kò fi bàkàtà jù bẹ́ẹ̀. ìlọ fàtàmà ní téèyàn bá jẹ́ pé fúdi kan sí ọ̀bà tí lọ́kà àfẹ́yìn lè lọ́kà àfẹ́yìn fọ́jẹ̀ òkè tó lè san padà. tí ó bá àwọn náfìlà àti màbá àpẹẹrẹ wọn yẹn àti àwọn àgbẹ̀tọ́ rọ̀ mọ́yìn. ṣùgbọ́n ìwọ̀n náfìlà ǹjẹ́ yẹn máa para. àwọn onímọ̀ ọ̀rọ̀ méjì lórí lè kọ́dà gbọ́dọ̀ ta o. ẹnì ọba jẹ́ ike ó ti dìde díẹ̀ ó ti mú ẹ láàpẹ́ láti gbogbo orun yẹn o kò máa ń jẹ́ àwọn náà fúlẹ̀ níjọ́ bí ti kejì bá bẹ̀rẹ̀ bí tó bá kọ ní ọlọ́pàá náà nìkan. àwọn alákọ̀ọ́kọ́ tẹ́ ní kéèyàn máa sọ wọ́n lé èèyàn ò lè àyà nìkan torí a sọ nípa ọlọ́run àlẹ́ ọ̀kọ́ tí èmi kì í wípé ẹnu papọ̀ lórí pé látàrí ìta mẹ́títa ju súbì àásán ìgbà wo láwàá sàn. àdéhùn wa kìsó náà wọn tìrìbí ìjọba ọmọ lọ́jà ara ní àbí ìsàgbọ̀ rẹ̀ ọ. ó ní sọ lọ́kọ̀ bá ní mẹ́rin lẹ́nu yóò sọ́lẹ̀ ọ̀kẹ́ àtẹ́yìn káfíńlẹ̀ lè fàjẹ́ ayé ọba sọ̀tẹ̀ fàjẹ́. ẹnìkẹ́ni tí ọ̀bà láǹfààní àti kírun rákàmì kí táwọn sọ yìí táwọn olóore ju ayé

tọ́ba ti kírun súnmọ́ ìtàn ìní kan sọ lákàtà òjì tẹ̀lé fún kí ọ̀sẹ̀ padà. àwọn náà máa rí wa ìṣúná ìrùn tún lébi náà àbí ìfẹ́ fẹ́ẹ́ ìṣòkò rẹ̀ ọjọ́ làánù ọ̀dọ́. fẹ́ẹ́ ìṣòkò rẹ̀ ni sọ̀bẹ́ẹ̀kì máa sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀ láàrọ̀ sọ́lá òfin mọ́tò sọ́lá jọ̀dọ̀ títí ọdọ pẹ̀lú ẹ̀ pàtàkì mọ́tò sọ́lá mọ́tò mọ́tò pẹ̀lú ẹ̀. sùgbẹ́ẹ̀ni kò tí ì láǹfààní àti jọ̀dọ̀ kẹ̀ àtẹ́yìn òkè lákàmẹ́jì kò tó ti gbọ́ bára bí ìṣòwò sálámà tó nà sálámà fàkọ́ọ́nà ọyún ṣùgbọ́n nìyí ìlọsọ́fẹ̀ ọba nìyí fàtọ́nà àràkàtẹ́ ọba bẹ̀rẹ̀ sí ní kíláàkà nìyí wà rọ̀sùn yẹn gbòòrò yìí lẹ́yìn àbí ti ń wò ó sọ́nà wàá tó lọ́ọ́ hẹ́wà sàlámù àríyìn àbí ń un

nítorí ipe pọ́ọ̀lù ọ̀rọ̀ tó sọ́mọ́ lọ́wọ́ àlọ́ sọ́lá ó nìyẹn wípé ẹnìkẹ́ni tíráká méjì ìbá kòòrò kọjá àríkó nǹkan ìdáradára àtẹ́tọ̀ ìṣẹ́m lẹ́yìn tó ń jáde ṣùgbọ́n tó bá wò pé bóyá iṣẹ́ àwọn tàbí kan ìdí kan sí kejì ọkọ̀ nígbà wo lè kí gbà náà yóò kí mo bàtà àdáni bá dà sọ̀rọ̀ àlọ́ ọ̀gbọ́n wà á alhamdulilayi rabbil alamin. نحمده سبحانه وتعالى ونشكر له سبحانه وتسامح وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله بارئوا بالأعمال صالحا واعلموا أن أصحاب النبي صلى الله عليه وسلم كانوا في غاية الحرص على أن يعلنوا كيفية صلاة النبي صلى الله عليه وسلم فلذلك جاء في الصحيحين من قصة قريش مولى عبد الله بن عباس رضي الله عنهم أجمعين قال قال عبد الله بن عباس وعبد الرحمن بن أزهر ومصور بن مخرمة عمروني أن أذهب إلى عائشة رضي الله عنها وارضاها فأسألها عن صلاة ركعتين بعد العصر فذكر هذه القصة إلى أن بلغ أن عائشة رضي الله عنها عملت هذا الإجابة وأرسلته إلى أم سلمة رضي الله عنه الجميع واعلم عباد الله أن أنس بن مالك رضي الله عنه وارضاه كان يفسر قوله سبحانه وتعالى تتجافى جنوبهم عن المضاجع ويدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون كان انس يقول كانوا يتيقظون من يتيقظون ما بين الفجر والعشاء فيصلون نسأل الله الذي لا إله إلا هو أن يجمعنا مع هؤلاء وفي ظلمة باري الصالحين أو قال فرع في صحيح مسلم ذلك فيه أثر وطلب وكاد يقال النبي صلى الله عليه وسلم أن صلى ما عليه وسلم قم جاء وفاة إلى الأخوة ولا ما نسبت إليه كاد يقال النبي عليه أثر يسري أن كان طبعا جاي يسري أو كاد صلى الله عليه وسلم ó sì mójútó rákà méjì ṣáájú sórí tí ìdí kàtí kejì bá bẹ̀rẹ̀ sí ó ti tán rẹ̀ ilé rẹ̀. irun tá a sọ̀rọ̀ yìí pé ọ̀nà mẹ́ta ilẹ̀ ẹ̀ lè gbà dùn ní mẹ́nẹ́sílà lórí tiẹ̀ ìmọ̀ kọjá yìí pé arúgbà arúgbà ò mú mẹ́rin rẹ̀ mẹ́rin lẹ́yìn rẹ̀ tó rákà mẹ́rin ṣáájú lẹ́yìn sórí hàrùmọ́lá wà nínú náà ọlọ́run bá ń sọ yìí náà léèwọ̀ fún tó bá sì wù yẹn èèyàn lè mú rákà mẹ́rin ṣáájú sórí rákà méjì lẹ́yìn rẹ̀ lẹ́gbẹ́ sábà nínú na àbíbá náà tó bá sì wù yẹn èèyàn lè mú rákà méjì ṣáájú sórí rákà méjì lẹ́yìn rẹ̀ ọ̀yìn hàn lẹ́fíláì kótó fi lórí ìmọ̀ mójútó lẹ́yìn rẹ̀ nínú ẹ̀rí mọ̀tá wa rí ni pé wà ká ń rọ̀pò lọ́rí sọ̀lọ́lá rọ̀tọ́ yà fi hà tí àmàlí bá tún wá jẹ́ wípé lẹ́bùnà tó yẹ kọ́yọ̀ tàbí lórí ìkàkà sí kejì bá mọ̀dí yọ tí ò fi rí yẹn yọ yẹn lẹ́yìn ìgbà tó bá kí wọ́n gẹ́gẹ́ bó ti wá lọ hadith aṣọ bí ọmọ àyà ọ̀dọ́ àyíké àròkú sọ̀lọ́lá rọ̀tọ́ sọlára dáadáa yóò kí lẹ́yìn ìrọ̀gọ́lù kìláàfọ̀ pọ̀gbẹ́lẹ́ yìí. ó jẹ́ bá afọ́lẹ́ ẹ̀kọ́ yìí pé àwọn onímọ̀ kan sọ yìí pé àkámẹ́yẹ kámẹ́ dá padà afọ́fẹ́lẹ́ kò tó sí yàrá nínú ọmọ rẹ̀ ní kọ́mẹ́rẹ́ tó lébi rẹ̀ pé pẹ̀lú ẹ̀rí ẹni ọba jẹ́ kó ti dìde sí ẹ̀rí pé kí mọ́gú táwọn náà fi láyọ̀ tọ́gbà tó ní kí ni torí ìdíkà sí kejì ọ̀nà àǹfààní àti dá padà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gold náà sílẹ̀ ìyẹn zúrí téèyàn ọ̀gbà tó wá láǹfààní àti kì í àtọ́ yìí pé ètéèyàn bá jẹ́ pé ẹ̀kọ́ kìlì fún káńtájú lórí yóò fi lẹ́yìn rẹ̀ ó máa pé tẹ́yìn ìlú ìnáwó aláǹfààní àti kíkọ́ ìgbà wo ni ọ̀sán gbèsè eléyìí. àwọn onímọ̀ ní yóò máa fẹ́ bá àdàlẹ̀ àṣírí lẹ́yìn ìrọ̀ àṣírí kílẹ̀ rí wọn. ó ní àmì hadith kan fi arákùnrin ó ní àwọn èèmọ̀ jẹ́ ìta yìí wọ́n pe kùrẹ́yìn ìdókòó jọba wọ́n ní kùrẹ́yìn afẹ́ràn ọlọ́sọ́dọ̀ ìyàwó Aisha bọ́bí yẹn ọ̀dọ́ ha ọmọdọ́dọ̀ bá wà sálámà a sálámà ti sẹ́ máa bá pé kí fẹ́ sọ nípa eléyìí tí a rí lẹ́yìn ìrọ̀ áfírì táà kọ̀ọ̀kù ká fáàmù gbọ́ wa wọ́n á ń ṣà náà ọmọ ẹ̀yà tó gbẹ́rọ̀ bẹ̀rù àwọn ma wá gbẹ̀nà á ń ṣà abẹ́bẹ̀ àbáṣe ni wà kún tu abdulmọ̀ àwọn ọmọ ìkàtọ́ ọmọdé láàmì àdínàbà àríyá ọ̀dà èmi a bá ṣe máa yẹnu náà tẹ̀lé àkúrò ìdílé a bọ́ọ̀lù àdúgbò lẹ́wọ̀n ṣùgbọ́n wa

wọn abẹ́rẹ́ wẹ̀ ní ìfọlágbá ah, wa ni, ah ìtẹ̀ wá béèrè èmi gan bó ti dà fẹ́ máa takura mo lójú ara mi lórí wípé mo gbọ́ dábì sọ́dọ̀ bá ọ̀sán yẹn ní ha á lè sọ̀rọ̀ àti ìbàdàn àṣírí mo fi jẹ́ àmì gbọ́ ni sábà bí nǹkan fún wa pé ká má kí mo lẹ́yìn àṣírí. bákan náà wàrọ̀ ayé tù wú mo tún wá rí ànàbí tó kí mo lẹ́yìn àṣírí. ọwọ́ mẹ́tàlá yìí kò ti jẹ́ mo sàlámà ní àwọn tó sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ sọ̀rọ̀ àbí náà àfọ̀ ó fi máa fún dàbá àwọn ẹgbẹ́ kan farakọ̀lù ọba wọlé wa ilé tó wá wọ̀ wáyé ọdún náà ó mú sàlámà síkìmẹ̀ sí àwọn àṣà ìdílé tọ́lọ́bá mùsà mọ́ ni pé òun ní ìṣẹ̀lẹ̀ sojú ẹ̀ kẹ́kọ̀ọ́ ìlè bá kò fún ẹ̀yin dẹ́gbẹ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àti lọ́dọ̀ wa mú sàlámà ni bó àwọn obìnrin fẹ́sùwà pẹ̀lú mi ṣẹ́ wá mi nínú àwọn haram àwọn àǹfààr ni wọ́n

máa wá bá ń bí náà yìí pé ọmọ ìsàlámọ́ sọ pé òun gbọ́dọ̀ ọ̀dọ̀ kábẹ́ẹ̀kì òun ní ẹ̀yìn áfírì ẹ̀sì tún kò ojú tó nígbà tó kí báyìí nìkan bàbá àti àtẹ̀lé rẹ̀ ọwọ́ akọ́gbèrè lẹ́kọ̀ọ́ yìí pé ọwọ́ akọ́gbèrè fúnra yẹn tábì bá lọ rèé fọwọ́ júwe fún ọ sọ̀rọ̀ tó bá lè fọwọ́ júwe yá rọra fi ẹ̀yìn fà

wọ́n wá gba ìsìláàmù lẹ́yìn tá a fi rúwú nìtàn fàṣàgọ̀lú ní ansọ̀ láti rọ̀kì àtẹ́yìn ní ìbàdàn bọ́ọ̀lù. àwọn bọ́wá gbà ìsìláàmù lẹ́yìn rúwú yìí wọn ò jẹ láàyè ọ làásọ̀ kàtí kejì àti pẹ́pà wo wọn ò jẹ láàyè kí láká lè bí ìfún kí lẹ́yìn yìí iná kò rẹ́ ọ̀rọ̀ bá gba mùkíkù ní pe, hadithi nínú àpàyọ ọbẹ̀ ní pé àmẹ́lìfọ́gbọ̀ bá rẹ̀ sọ́ra ọ̀sán rákà méjì eléyìí tó yẹ kó kí lẹ́yìn ìlú ìkọ́ta padà gbogbo eléyìí mẹ́jẹ̀ lára ṣe òtí ti ń tọ́ka àtúndì ní pé ànábì máa bí wọ́n bá ti lè mú tẹ́kẹ̀ nínú iṣẹ́ lórí báyìí káyà rẹ̀ nígbà àwọn àríyá ànábì bá ti mú nǹkan báyìí lórí rẹ̀ káà fi lẹ́nà yóò dùn rí máa títí títí tí ó fìdí jọ kí ọlọ́mọ̀bọ́ ọ̀sán pé máa bọ̀ ó tó náà eléyìí mo ti yẹ kárí mu lóòrè sàlátùlù àṣírí ẹni tí a ní sàbẹ́ni ọmọ nta kà ń jẹjọ àti ọmọ àríyá ọ̀ka àgbẹ̀jọ mọ́ sàlátùlù àṣírí ní náfìlà ọjọ́ náfìlà sábàbí máa ń ṣe gbogbo ògbà ṣùgbọ́n àárín àwọn ọ̀rọ̀ ọ̀wá lọ́sọ̀mọ́wọ́ ìmọ̀ràn àárín sọ́nà àkọ́bẹ̀lá àṣírí àrùbá àti sàbẹ́ni ọmọ àbíbí sọ tọ́wọ́ lọ́wọ́ sàlámù àlè ọlọ́run bá a kẹ́ ẹnìkan tó kíra káà mẹ́rin

ajẹ́ wípé táwọn bá tọ́ bàtà bàtà ń sọ àdìsí àmì ìgbọ̀n mẹ́rù bàbá ń gbìyànjú kìlọ̀ ẹ̀ kò tẹ́ fún wọn àlẹ́ alhadi ma hasa insha Allah ṣùgbọ́n táwọn bá gbìyànjú kìlọ̀ ẹ̀ náà a mọ̀ sọ wípé mùsùlùmí ó sọ̀rọ̀ sí wípé wọ́n ti àkùtà tó náà transform yẹn fúra gburugburu kó di pé ìkọ́ mọ́ òdù. wọ́n bá di ẹ̀yìn rẹ̀ bi nù lẹ́yìn ka yóò kìlá ká méjì yóò lọ rí sí méjì. lẹ́yìn ìṣá sọ́ọ̀tù ìṣá nǹkan ṣùgbọ́n ìmọ̀kan bẹ láàrin májídì sí ìṣá anọ́sùnmọ̀ máa rè ayé àtẹnudọ́ tó wà tàbí ti yẹ̀dùrún náà ọ̀pọ̀ àwọn olùkọ́wọ́ fún àwọn ọ̀tọ́lá àrùnmọ̀ràn ọ̀dọ̀ náà yẹn fòkó yìí. ọlọ́mọba wọn láàrin ìbẹ̀rù àti ìrètí àná ọlọ́mọba iṣẹ́ bá tún ní wọ́n kò lójú ọ̀rọ̀. wọ́n ní sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wípé ìyáàmù lẹ́yìn náà. ṣùgbọ́n máa ń sọ ọlọ́mọba ń sọ̀rọ̀ àwọn àwọn wọ́n kọ́ àìròjú pẹ̀lú islam náà tó ká bàbá àárín bẹ́ẹ̀ bí ìdíjà ẹ̀wọ̀n náà nínú àkọ́bí mẹ́rin. dókítà àdìsù kan bẹ́ẹ̀ àdìsù àdọ̀rọ̀ ẹ̀wà ibẹ̀ ni ọba kíláká mẹ́fà lẹ́yìn mẹ́fì àdìsù lórí ìkọ̀ fẹsẹ̀múlẹ̀ o fẹsẹ̀múlẹ̀. ṣùgbọ́n ẹ̀rí tó dájú wà wípé àwọn tó sọ̀nà wà rọ̀ sọ́nà gẹ́gẹ́ sọ́nà àdìsù kò lẹ́yìnfà ọ̀dọ̀ bàbá àmì bàbá ẹ̀ yẹn lọ́fílà yẹn lọ́fílà yẹn lọ́fílà yẹn lọ́fílà tí ṣe àìkú. eléyìí yàtọ̀ sí orílẹ̀-èdè mẹ́fà iye tó yí iye tó yàn kò lẹ́yìn bọ̀ tọ́. tó fi ẹgbẹ́ alẹ́ sùn máa ń kì ní inú òṣèṣì àwọn sọ̀ hábà lẹ́gbẹ̀ẹ́ mọ́ máa ń ṣe bẹ́ẹ̀ màtúndì máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tàbí yìí náà máa ń ṣe bẹ́ẹ̀ sẹ́yìn ìdìbò báyìí ìgbìmọ̀ àti alùpùpù náà sílẹ̀ gbogbo eléyìí kò sí ìdíjà fi ń wá gbogbo rẹ̀ ọlọ́run balẹ̀ àdúrà táwọn táwọn sọ ìfẹ́ wọ̀rọ̀ àwọn náà fẹ́ wọ̀ jẹ̀mọ́ ẹ̀jẹ̀ àpọ̀lẹ̀ ní tí ọmọ yẹn náà fi là bí àwọn ìmọ̀ wà fún ẹ̀ àwọn ọ̀rọ̀ wá sì bùlá sọ̀rọ̀ sípa sí wọn ní paríparí ẹ̀ wá sí pé kí n tọ́ wá dáa jù gbogbo lẹ́tà táwọn sọ ìpátá ọ̀dà akọ́jọ́ lórí yóò jùmọ̀ yẹn kí n ní ìrún tẹ́ẹ̀rì kí fún Allah subhanahu wa ta'ala ij'alu li buyutikum nasiban min salatikum ẹ jẹ́ kí ilé yín náà kó ní wa ta'ala ilé yín náà ó tẹ́lẹ̀ sọ yìí torí wípé Allah subhanahu wa ta'ala yóò máa ilé máa tẹ̀mẹ́lẹ̀ látara náà àtẹ̀máyà láti jẹ́ yóò torí pé ẹlòmí ti na ó ti sọ ní ẹ̀bí ilé èèwọ̀ láti kí òfò ọ̀sán àtàrà ọ̀pọ̀lọpọ̀ tó lálẹ́ jù nínú ẹ̀ ní pé ta ìfẹ́ làyè ti máa dì o inú ilé tàǹdé yàtọ̀ bí wọn rẹ̀ yẹ o lẹ́gbẹ̀ àlọ́ o inú ilé tàǹdé ọyẹ kámẹ́rà rẹ̀ kámẹ́rà tẹ̀mẹ́lẹ́ ẹ̀bẹ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pé inú ilé wa á fáwọn bá ti wá bẹ́ẹ̀ ojú ẹ̀ náà yá bìtì sọ̀rọ̀ bẹ́ẹ̀ dàbí. àjẹpẹ́ ilé nínú ẹ̀kọ́ tàbílẹ̀ ọ̀gbìn náà bí ọ̀rìn rahman aadùn báyìí ní kútùbà àtẹlẹ́ insha allah wa rahmatulahi wa rahmatulahi a máa tẹ̀wájú lórí àwọn irun náà sílà míì tó yàtọ̀ sí ọ̀rọ̀ àtìbù ẹ̀dùn ha ni o wútírù ni o òṣùfù gbogbo yìí láwọn wá tẹnubọ̀ tó bá ti di ọjọ́ mẹ́ta ní ìtàn ìfúnni mọ̀tàkì yá allahumma arina haqqo haqqo wọ́n dùkú na tìbára wọ́n rìn na bọ́ọ̀tì na bọ́ọ̀tì na wọ́n tún na tìbára اللهم أنت السلام فمنك السلام فحينا ربنا بالسلام اللهم أنت السلام فمنك السلام فحينا ربنا بالسلام ربنا عافنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار واعلموا عباد الله أن ربكم سبحانه وتعالى أمركم بأمره فلا بنفسه فما بملائكته ومن لملكه قال تبارك وتعالى إن الله وملائكته صدق النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أخيار وسلم تسليما كثيرا بارك الله ولكم في وسلم ونفعنا وإياكم بما فيه من الحكيم أقول ما تسمعون أستغفر لي ولكم إنه هو الغفور الرحيم الله أكبر الله أكبر